الحمد لله رب العالمين الحمد لله الذي بمحمد ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن سلك مسلكه من يوم الدين أما بعد ثم الإيمان أحييكم بتحية الإسلامية مباركة عامرة السلام عليكم ورحمة الله وبركاته Adájọ́ fún ọlọ́run bá wá, adájọ́ tó sọ ẹni àkókò yìí, èyí ni àwọn ìṣẹ́ ogún àti mẹ́rin nínú àwọn ọlọ́run. Ọlọ́run bá lọ sí ẹ̀mí àti ẹ̀rọ tí wà fún orílẹ̀-èdè. Àtẹ́lẹ́yìn àtẹ̀láyé àtẹ̀lẹ́yà àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn ìṣòro àtúpẹ́kọ̀ọ́ ọlọ́mọ ti di ẹni ọgbẹ́ ọwọ́ ká ìgbẹ́ àtìlẹ̀ àwọn bákan náà nínú láti ayé ọgbọ̀n ìlà ọ̀tà tí tí ó ti fi méjìdínlọ́gọ́ta ìlú àwọn ọ̀rọ̀. Àwọn sọ́rọ̀ ìdáyà náà ti yẹ òwe sọ́rọ̀ ìlú ó kó sí ní ènìyàn fún gbogbo àwọn tí ọ̀rọ̀ bá ta wọn kọ pé ilé ìdílé lẹ́yìn ìsúta rẹ̀ wọn bẹ̀rẹ̀ èsì ọ̀rọ̀ lórí wọn ọlọ́run bá sọ fún wa jẹ́ àwọn ayàtà tó nínú àwọn ọmọ bá ti rẹ̀ lórí òun náà ní ẹ̀kọ́ lórí ó sì sọ̀rọ̀ pẹ̀lú ìtajà lẹ́kọ̀ọ́ kíkó mi lẹ́kọ̀ọ́ la nínú àwọn bá gbélé rẹ̀ nínú àwọn bá gbélé rẹ̀ òun náà ti ọlọ́pàá wa rẹ̀ jẹ́ lọ́wọ́ ó ti ṣe àṣírí fún àwọn ẹ̀ẹ́dẹ́gbà tó àwọn ẹ̀ẹ́dẹ́gbà lọ. ó ti ṣe àṣírí

àwọn ọ̀sà yìí láǹfà sí kẹta bẹ́ẹ̀ mọ̀ sí lábúrú kẹta tí mo fún tí wọ́n ti bá wọn ní bọ́wọ́ ṣùgbọ́n wọn tí wọ́n bọ́wọ́ wọn wọ́n ti àkàsọ lọ́sọ́dọ̀ olúwa nígbà náà ṣùgbọ́n wọn kò ní àwọn tí wọ́n ti àkàsọ lọ́sọ́dọ̀ àwọn àmì tuntun nínú àwọn tàbí àti ẹ̀rọ nínú àwọn tàbí ẹ̀rọ lónìí òun náà ní píparí àti jíjẹ ìlú pẹ̀lúyà yóò wáyé o ṣùgbọ́n tí ọba wáyé yóò máa lọ fún àwọn bọ́lá tí àwọn òṣìṣẹ́ yìí yíwájú mọ́tò lọ́yà ní àwọn olùkọ́ ọlọ́run bá lọ òun ọ̀pá àwọn ìlú kẹrẹ òun àwọn ọ̀dọ́ kẹlíyà báwọn ọ̀gbìn ẹ̀ àwọn ọ̀gbìn tí wọ́n fún bẹ́ẹ̀ látà lọ́wọ́ ọlọ́run tó ló wọ́n bẹ́ẹ̀ ọ̀pọ̀ ẹ̀yà ọ̀rẹ́ ìgbìmọ̀ àmà tí wọ́n gbọ́dọ̀ òun náà ní àyà ọkùnrin ní àádọ́ta àyà àpàdé ohun tí a ti sọ látòkè nípa àwọn pèsè bí wọ́n ti lọ ìjọ́kùrọ̀ á nìbọ̀ lọ́dún ọlọ́run. انظر كيف ضربوا لك الأمثال وبأسهم وأعقالوا ويا نبي نقا ọba ìbò ìwọ àti àwọn ọ̀tá rẹ̀ bákan náà ọ̀gọ̀rọ̀ àti bí ọ̀sẹ̀ bá ọ̀gọ̀rọ̀ àti kẹ́ǹtà ní wọn létí àti gbà ọ̀gọ̀ wọn létí wọn ò ní fẹ́ gbọ́ kùránì nígbà tó ọba ń ká fún ọ wọn bàbá dáwà tó wà nìkan tó kà wọn máa wá yọ wá wọn fẹ́ máa wá sọ wọn máa yọ tẹ́lẹ́tẹ́lẹ́ gbogbo àwọn kan ìmúdó fẹ́ kájọ lórí lẹ́kọ̀ọ́ wọ́n náà wọ́n bá tó fún àwọn àpẹẹrẹ ìwọ́n fi àtẹ́bẹ̀ Àwọn kòkò yí padà sọ́nù náà ní Bàlára tẹ̀lé wọn ní ìlà ọ̀rọ̀ ohun tí wọ́n mọ́nà. àwọn olórí wọn tí wọ́n yí ọgbọ́n àwọn máa ń ṣe wọn ara wọn lépè ọlọ́run ọba wa ọ̀rọ̀ wa lórí ìṣesí wọn lórí àṣìṣọ́ta wọn nípa ọjọ́ ìgbéyà lórí ìyára nípa ọjọ́ ìgbéyà ìgbéyà lọ́wọ́ bá Thank you. Nínú àwọn ọmọ tí ó gbọ́ nínú Al-Kùránì, wọ́n wá pé ọlọ́pàá wá pé ọwọ́ náà ọlọ́pàá tó wọ́n ló wọ́n sọ báyìí wọ́n sọ báyìí pé àyíká ó máa ń lọ máa ń lọ. Nígbà tí a bá ṣe ipa títí yóò dáyẹ lára wa mọ́ láti wọ́n ní àárẹ̀ àti pé ewu nìkan. Nígbà náà, wọ̀n fàátá bákan náà, tàà tó ti di fàátá. Kí là ń pè bẹ́ẹ̀? Òun ti tò rọ́ bá. Gbogbo ẹ̀rìn ara wa ó ti di ìrìn. A ti tẹ̀kùn, a ti di ìrìn àríkà lọ́nà ní ọkọ̀ ọmọ Sẹ́lítà náà lọ́nà ọgbọ́ wa tẹ̀ ní ìwà ìwọ̀dá ọ̀tọ́ ìtumọ̀ rẹ̀ mú lọ́rọ̀ ìta ti lẹ́kọ́ táàtì ti yèrè. Sígbà ìtọ́lọ́ ọgbọ́ wa tún wọ́dá ìrẹ́gbọ́n mọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn èyí gbọ́dọ̀ ṣe bóòlù ipò olùbọ́gbọ́ tó ní sí ọ̀sẹ̀ náà wọn ò ní sọ pé tó o ti gbàgbẹ́ kò wúlò kò lè ṣeé ṣe wọ́n gbé lọ sí ilé ẹgbẹ́ wọn tí ò lọ bóòlù sí nípìnlẹ̀ ọ̀dà àwọn oníbóòlù ẹ̀rọ àbáwọn bóòlù ọ̀nà sísẹ́mà ni wọ́n bá ṣẹ́ẹ̀ṣẹ̀ ní wọ́n bá ṣe ilé ẹgbẹ́ yọ́ ṣe ti ń dára kí lọ́kọ̀lù kí ló dé yóò túlẹ̀ èyí tọ́wọ́ ẹ̀kọ́ pátẹ́gùn lọ́ pátẹ́gùn èyí tọ́wọ́ ẹ̀kọ́ gbéná lé lórí ló gbéná lé lórí èyí tọ́wọ́ ẹ̀kọ́ wáyà wáyà rẹ̀ lọ́jà ló fi wáyà rẹ̀ mọ́ lọ́ba ṣe pápájá fóònù ọba tó fi tẹ́lẹ̀ débi pé ẹni ó mú fóònù wọ́n máa ní pé a ah, fóònù wá ti tẹ́jú tàkọ́kọ́ lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èsì ń tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa gbọ́ owó wí dáadáa wọ́n ní ó ti ẹ̀wà ó ti kílíà ọmọ wa ń bìlí pèlè tí ó bìlí fún pé tàbá wà láyé àwa wọ́n wá gbé wa síbi kan láàpẹ nínú pààrẹ ọwọ́ adáṣe kò wà lọ́nà ọba ní kò bàtà sí wa padà ẹgbẹ́ ní lọ́nà ọba ọmọ ìṣẹ́fẹ́ mọ́ ọwọ́ kò á bìlẹ̀ nínú ayé àtàlọ́ ọba ní àkúrú ẹkú ṣe ilé ìpùgẹ́ dídá pé bẹ́ẹ̀ ṣe wà lómi lọ́gbọ́lọ́gbọ́ tẹ́ di ẹ̀jẹ̀ kíkì tá a sọ ìdí bá ṣe ẹ nígbàtẹ̀ nígbà náà òkè làákà ìpínlẹ̀ ẹ̀rí ẹ̀jà ní ẹ̀ àti wá dá làákà ìpínlẹ̀ ní ẹ wá wò pé bàbá bá wá mú ẹ táwọn ọlọ́run bá fẹ́ sí ní nàkà mú kó wọ́n lọ gbé ní ọwọ́ láti kò bá fẹ́ lórí ìdíje padà láti ẹ̀jẹ̀ ìyẹn padà sí ọyá fún kálukọ̀ ọmọ àdìlé ìyẹn lọ́wọ́ síyẹn lọ́wọ́ lè ọ̀yẹ́ kó lè máa pè lórí ọgbà bẹ́ẹ̀ mo táwọn tó ní pé láti dá fún ọmọ sẹ́yìnlá tá a bá ti dé tá a bá ti kẹ́ wọ̀rùpá ká a bá ti di àìsàn ọ̀ọ́dá àyíká lábọ́nà ọmọ àpàdé ọ̀pàdé ìlà Sẹ́lígbà náà ni wọ́n wà wádà lẹ́dà tuntun, wọ́n dá ní ẹ̀lẹ́ òní tọ́túnú, o lè rọ́, o lè ṣeéṣe, ọ̀tọ́, àbótijọ́ ọdún, nínú làátàrí fún wọn bákan náà dábàá wo tó bá tó tẹ̀lé á ah, ọlọ́run bá tó tẹ̀lé ẹ̀kọ́ òdó wọ́n sọ wọ́n ní pé àyè náà lámà òdó á fẹ́ràn ìjẹ́ wọn àwa ṣe wá padà wọ́n ń gbé wá padà títí pé ìgbà ti dé wù àìsà àkókò ìgbà wọn máa nígbà tá a ti dé tó ti kẹ́kọ̀ọ́ tó ti rún. ọdụ mílíta taa, mílíta ọmọ dị wáyé pé tí ìyẹn bẹ̀rẹ̀ rí bẹ̀ lẹ́yìn àà táwọn tó ní ọkọ̀ ṣẹ́rọ̀ ìjápadà òkò lélẹ̀ taa yẹni pé àà ah, ìtọ́jú yẹn mákẹ́tì ò lè dá rárá èsì tí wọ́n fi wá kò sí ìtọ́jú rẹ̀ zero ọlọ́run bá ń sọ nínú ayẹ̀ nínú ayà fífì ọlọ́run bá ti tẹ́kọ̀ọ́ ìwé ìyá àdájọ́ sọ fún wọn pé wúnú bàbá ní pé ẹ̀jẹ̀ ìdáàrọ̀ta òkúta tó lè nínú àwọn ọ̀tá tó bá lè lòkúta wà àwọn àti ìdá àbá ní pé ẹ̀jẹ̀ ìrìn yẹn pé kẹ máa sí ìpẹ̀ mọ́ kẹ máa dé eegun tó ti kẹ fún mọ́ ihun ta sọ pé kẹ ẹsì ní pé ẹsì òkúta tàbí ẹsì irin àwọn ọlẹ ọlẹ ẹ̀dá mìíràn. Tàbí ẹ̀dá mìíràn ọlẹ Mímọ́ yá kúrú sí ìṣèlú yóò nínú nǹkan tó kóbi lórí ẹ̀mí tẹ́yìn náà wò pé àpẹẹrẹ sílé ìlú tó kóbi tí nǹkan ọ̀hún ṣe kàǹkà lórí lọ tàbí nǹkan yìí ṣe ẹ̀rì òkúta lọ ẹni nǹkan ọ̀hún àbá àbá onígbé òun náà nínú àwọn kan tó tó tóbi nígbà bá ní ẹ̀sìn sámà àbíkà sọ pé kẹ́ ti ilẹ̀ àbíkà sọ pé kẹ́ ti òkè kí wọ́n rí ẹ ní ẹ̀dà nínú ìfẹ̀sì ìgbèrè ti jẹ́ ti ní nínú ọ̀sẹ̀ yìí síbẹ̀ náà ìyẹn ni pé èèpẹ̀dá ní ẹ̀sìn tọrọ láti gbé dìde ṣùgbọ́n bá jẹ́ pípọ̀ yà ti ẹ̀wà ní ẹ̀sìn ẹ̀yìn kan àbá ní òkúta àbá ní ẹni sánà tẹ́ fi lẹ̀tẹ́ gòkè ìwọ̀n arí ẹni ẹ̀sùn nínú tẹ́síta lórí ẹ̀mí Tàlẹ́ni tí ó dáwà padà, tàlẹ́ni tí ó dáwà padà, tí bá ti wà tẹ́lẹ̀, wọ́n máa wí náà, ó ní, ìrìn àdẹ́ni sọ fún ọ pé للذي فطرهم أول مرة قل ذكر التقوى أثنين وذكر الأمر وكثرة قل للذي فطرهم أول مرة ويا ابن الذي خلقكم هل الذي خلقكم òun náà lẹ́ni tó da àwọn ọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ ọ̀gbà òun ló ní ẹ̀dínlẹ́ nígbà wá sí ìdájọ́ lápẹ́dájọ́ lè lọ́jú pàtàkì ìrẹsẹ̀ tó ó lẹ́yìn ní ìta òkúta ọlọ́run ní pé pàtàkì ìrẹsẹ̀ tó ó gbólóhùn àwọn bàbá wọn sábà ń rí kà gbólóhùn ẹlù ní sí ọ̀bá sí ìmọ̀ tẹ̀lú tó ti jẹ́ pé إظهار النوم ساكنة إن لغير إله فسينقذون ينقضون إليك رؤوسهم إن الله كل akọ akọ ìsìn akọnilédè kò á ní ọlọ́run ọba ní pé ìdúró ọfẹ́ yá tí wọ́n máa mọ́ ìtumọ̀ rẹ̀ ń pàtàkì lẹ́gbẹ̀ẹ́ ìdúró náà ìrẹ̀ ìta òwò sàmà wọ́n máa kọ́ ní wọn ìsáà lẹ́nu tí wọ́n máa fi ọjọ́ ìrẹ́gbẹ́ láti àti padà wá mọ́ tàbí ètò ikú lẹ́yìn ikú tààrí òsì ìkẹta mọ́ ọpẹ́ wọn ọpọ́ àwọn Yorùbá ó ní rẹ̀ lẹ́yìn sàárè ìtumọ̀ rẹ̀ ní pé lẹ́yìn sàárè òkè ìjẹkàmá òkè ìjẹkàmá lẹ́yìn sàárè ṣùgbọ́n ìhun tí ń bẹ lẹ́yìn sàárè à ó ti ju sàárè lọ àfọwọ́ àwọn àfáà ó ní pé ẹni tí sàárè rẹ̀ tọ́ bá wà yẹ̀ sí rẹ̀ wọ́n máa bá dẹ̀ àìsàn tí ohun tó wà lẹ́yìn sàárè rẹ̀ yóò tó rọrùn jù bẹ́ẹ̀ lọ ẹni sàárè tiẹ̀ bá rọrùn ìwọ̀n tó wà lẹ́yìn sàárè rẹ̀ yóò tó rọrùn jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí wọ́n fẹ́ sàárè tiẹ̀ yìí ó lé wọ́n máa bá dẹ̀ àṣẹ ohun tó ti wà lẹ́yìn sàárè ó lé ju èyí tó bá tó lé rẹ lọ bẹ́ẹ̀ ló ti lè

àwọn ọ̀gá ti wáyé rí lọ́pọ̀ lọ. Báwa náà ṣe ní lọ́sẹ̀ méjì lé àwọn tí ọba já tó wa, ọlọ́run bọ́ wa dá wọn lẹ́lẹ́dẹ̀, ọlọ́run ó dá wọn lájá. Àwọn tó bá wá dá nínú wa, ọlọ́run bọ́ dá wọn sí ràmúmí, màálù, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìrọ̀ lásán ni àwọn ẹ̀yà yẹn, àwọn ẹ̀dá kan wáyé ìtumọ̀ lọ́tọ̀ọ̀rọ̀, àwa náà wáyé ìtumọ̀ lọ́tọ̀ọ̀

ọlọ́run bá sọ náírà yìí ọlọ́run bá ní pé wọ́n wà ṣe fún ní òun gbé àjẹ́ jáde ọ̀tún láàrín jọ mẹ́fà ọ̀ọ́ká ń gbọ́ tẹ́ra rẹ̀ jẹ́. Ìgbẹ́nìkan ti lé àwọn tó kú láti lẹ́yìn ọgbọ́n tó wọ́n bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. Láì jẹ́ wọn ti dá ibi tẹ́lì wọ́n ti wọ́n kọ̀. Ṣùgbọ́n wọn ní gíráàmù wa jẹ́. Ní mọ́ta ìyá ọ̀gbọ̀dọ̀ ìyáàmà, mọ́ta ìyáàmù sáà. Ìjú ọlọ́jọ́ lọ́jọ́ wọn parẹ́ sí àjọ. Wọ́n máa Ẹ̀yìn rẹ̀ ń jájú. Ìgbà lẹ́bí sọ fún wọn, àtà ayẹ̀kú ẹ̀kọ́ ní bá bẹ́yìn tẹ́ ń wò ó súnmọ́ púpọ̀. Lóbi jẹ́ pé inú sọ́lọ́tọ̀ lè máa rí ọlọ́run bá ní pé kí nínú ẹ̀kọ́. Yàrá ó ní ọmọ òbá ń dá. Àwọn èèyàn ń wo gbọ́dọ̀ súnmọ̀ gáà ń kú sí bàá ní pé báwà sí ìdáyé sílẹ̀ mọ́sílẹ̀ sílẹ̀ mọ́sílẹ̀ sílẹ̀ mọ́láwọ̀ ọ̀gbẹ́ ti pẹ́ láyé ò ṣe pé ló bá ló sílẹ̀ tó ló wá ń tó ẹ̀sìn kẹ̀kẹ́ ilẹ̀ síbẹ̀ náà tó bá ní tó bá padà ní kókú tó bá jọ́ gbìyànjú ìyámọ̀ tó bá ń tí ọba sọ náà ni pé àtúntì ẹ̀sẹ̀ ha ó ní wù ọ́ àti mo lò ó di ìyálẹ̀ dá ẹ̀ báyìí mo lò ó di sílẹ̀ lè àti mo lò ó di ìyálẹ̀ dá bẹ́ẹ̀ gbogbo mo lò láyé ọ̀pọ̀lọpọ̀ ń bẹ́ẹ̀ ti ń gbé tó ti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí èyí kọ́tọ́ bá ti jẹ́ ògbèdè àti ìyá nínú aṣọ́wájú kan ra ọlọ́run bá ní pé náà ádámù ìwọ̀n ẹ̀kọ́ lóòrùn àwọn ọmọ wọn sọ nílé ẹ̀kọ́ olóòrùn lọ́dọ̀kọ́ nígbà tí àpẹẹrẹ irú àwọn kìtìrí kan máa ń sọ pé nígbà tí tó ń ayáwó wọn kò sí òun ta lò láyé ìjọjọ́ kẹlọ kò sí òun ta lò láyé ìjọjọ́ kẹlọ nínú ayà tó wá ti kọ́ rẹ̀ ọlọ́run bá ní pé ìtàkọ̀ pàtónà báyìí náà wọ́n máa ti pàpà láàrin ara wọn ìlà tó ìlà àṣírọ́ àwọn kan máa nínú ayá ọlọ́run bá yẹ pé wọ̀yá ọkọ̀ tẹ̀kọ́ ráà lọ́jọ́ lọ́jọ́ bí àti ẹmọ bá tọ́ bá dé yóò síbú ni mo jẹ̀ fún àwọn òbí ọmọ akúra pé máa lábì máa lábì lóògbé ìrọ̀wà sáà àádó kẹta nílé ayé ti wákàtí kẹlọ gbogbo náà láyé ti wákàtí kẹlọ bẹ́ẹ̀ lọ́sà ó dàgbò tó wákàtí kẹlọ nínú àyà ni ọlọ́run bá ń gbé kọ́ńdà pàmò tàbí tó ń gbèlè káfíńtì alẹ́lẹ́ sí i. wọ́n máa ti wọ́n pé ọdún mélòó lẹ́yìn lórílẹ̀ ayé ọdún tàbí mẹ́yàwó máyì wọ́n máa tó bẹ̀ ọjọ́ kan péré lánàá. àwọn bá àkọ̀yàwó mi tàbí àbíyè nínú ọjọ́ pàtàkì lè àádìí ẹ di àwọn tí wọ́n ti tẹ́ àwọn ó lè sọ. táwọn bá sọ wọ́n ti pé mọ́ọ́lá ẹ̀ńdà ètò ìta àpàdílá ẹ̀ lọ́jọ́ pẹ̀pẹ̀jọ́jọ́ díẹ̀ yàkókò díẹ̀ rẹ̀ dáwọ́ bá ń dàpọ̀ tó ń ta àdàmọ́ láti lóde ìlẹ̀ bá ẹ̀fà ni

ìdá ajẹ́pẹ́ ló ti fún ọlọ́pàá ìṣòro ìdá ó ti ọ̀rọ̀ ọ̀nà òwúrọ̀ ìdá wọ́n yọ̀rọ̀ ìgbà ẹ̀yìn wú owó jí Ọlọ́run tó yá ọmọ ọjọ́ ìpínlẹ̀ ìyámọ̀ táwọn ní ìyàjẹ̀ wọ́n ń gbọ́ wọ́n máa pè yí ẹ̀yìn ìdà lágbájá ọmọ làkàtẹ́kù tàbẹ̀dù ọmọ tóólà lámàání ìwọ̀ ń kọ́ pàtàkì tẹ̀sí ìbúnà ó ti fẹ́ ẹ̀yà lẹ́yìn ní ọmọ bí a ń dé pẹ̀lú ọpẹ́ kọ́lọ́ wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. Ìgbẹ́ni ọmọ adéró pé ẹ̀ lórí ilé ayé ìgbà ọ̀rẹ́lá ṣùgbà tí ẹ̀ náà lọ. Ọ̀pọ̀ wá sọ fún ọba Orí sọ fún àwọn ìlú. ìbáàdì yà nílò sẹ́rífà ọlọ́run wa yà níbi ìbáàdì ìdáàdì èyí àtẹ́bí sọ fún àwọn mi àwọn làwọn ń ọlọ́run àwọn náà làwọn lè ọlọ́run bá ní pé ìjẹ kúrú ti àlàáfíà àwọn pé wọ́n máa ń sọ dáadáa ọ̀rọ̀ dáadáa Ṣẹ̀tọ́n fẹ́ ń yẹn. Ṣẹ̀tọ́n ó kọ rẹ̀ nínú àwọn ó kọ rẹ̀. A máa jẹ́ ìdílé ó kọ rẹ̀ gẹ́gẹ́ ṣùgbọ́n látara pé ọ̀sà ṣáyé tọ́lá ọgbọ́n gbọ̀nrí tọ́lọ́ ló jẹ́ kó fi wà ní owó ọ̀rẹ́ náà fi ṣẹ̀yìn wọ́n táwà Yorùbá ọba tún á ní ìbìyí ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Yorùbá gẹ́gẹ́ tí wọ́n mọ̀ jìlẹ̀ èdè wọn ẹ̀dá kẹta wáyé nílẹ̀ Yorùbá ni wọ́n pè lésù a máa gẹrun kan sí ẹ̀gbẹ́ kan a gẹrun ẹ̀gbẹ́ orí méjèèjì a ti tààrin orílẹ̀ ọjà rẹ̀ burúkú tọ́ba wu àwọn ọjà yọ jẹun àwọn ará ọjà sálọ gbogbo gbogbo ọjà wọn wọn padà áwọ kékeré àti ìdílé kùtì ní gbogbo yìí nígbà tó dúdú tó ń gbà náà lọ́wọ́ agbára tó kò lé ẹ bá ti sẹ́yìn lákọ́lẹ̀ ẹ̀sẹ̀ ní ìnídà nígbà fún tó fi wá wà òun náà ti wà nínú ẹnu àwọn òòtà ilé Yorùbá tí Yorùbá ń bọ ìyẹn ni wọ́n máa lọ fẹ́ bọ lórí ta òun ti kú tọ́látara ọmọ yẹn bóyá èsù ilé ìlàwọ́n pè ní bàbá wa nígbà ìṣẹ̀ ìtọ́ ara sára ṣùgbọ́n ìṣẹ̀ ìtọ́ èyí tó ti kọ́lọ̀ wọn ọba wí pé pé àwọn àwọn ọmọ rẹ̀ máa pè láti jẹ̀ ìdán ajẹ́pẹ́tà bá túnṣà ìtọ́n sí èsù láwọn mànàyà ìtumọ̀ méjì lónìí ìtumọ̀ kan òun ní ìtumọ̀ ṣẹ̀tọ́ táwọn àgbàlérò ìtumọ̀ mi òun lè dájú kọ́ wáyé báwọn ọ̀sán tó ti wáyé bọ́yá ti wáyé bọ́ọ̀hún mìíràn ti wáyé bóògùn ti wáyé bọ́ọ̀bá tàná ti wáyé bíyẹmọjá ti wáyé bísàn tó ti wáyé. Bẹ́ẹ̀ lè ṣùgbẹ́ ìwà èèyàn ni wọ́n. Gbogbo sáńtìrì wọ́n sí lọ bọ́ ọ̀tẹ́sẹ̀sẹ̀. Wọ́n sí lọ sáńtìrì mẹ́rin jẹ́ rẹ̀. Gbogbo àwọn táwọn. Wọ́n sí lọ sáńtìrì rẹ̀. Gbogbo tuntun tó náà. Kò sí wọ́n bá tẹ́lẹ̀ wọ́n tẹ́ fèpo tẹ́lú yọ́ tẹ́ẹ̀ẹ́nẹ́ wọ́n lè fún yọ́nẹ́ àwọn yẹnẹ́ ti fẹ́ lójú ṣùgbọ́n gbà lè rò wọn ọgbọ́ ọgbọ́ wọ́n lè fún ìgbẹ̀ tí mọ́ mọ́ yọ́nẹ́ ẹ̀tún padà kókù tó àwọn ìyàwó rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó ní wọ́n láwọn náà ẹlọ́ọ̀dọ́dọ̀ wọ́n ní àwọn náà ẹlọ́ọ̀dọ́dọ̀ àwọn wọ́n di ọ̀ṣun ni wọ́n di odò ọya títí ní kẹta àwọn àdójúkọ àwọn lẹ́tọ́rà pé tó àìsọ́ lódodo wọ́n bá jìbì lódodo ẹjẹ́ ló ní wá jìbì sí káàkiri òdodo káàkiri ibi tí òdodo tẹ̀lẹ̀ tútù tútù parẹ́ ẹlòmí wọ́n lè ló bínú lọ ẹlòmí wọ́n lè lọ mọ́lẹ̀ ọwọ́ lẹ́kẹ́ alùjẹ̀nú ló gbé lọ ìyẹn sì rọ ọba ti bá lùjẹ̀nú sí bá ti bá dámúlẹ̀ alùjẹ̀nú gbé ọlọ òní rí ọmọ wọ́n lè máa tọ́wọ́ rẹ̀ lásìkò fẹ́mi lọ́wọ́ rẹ̀ Ṣébí ló máa Ilẹ̀ ti mọ́ ní ìjùbọ̀ lẹ́nu kẹta ti ẹwẹ́ wò. Ó ní wọ́n ti ń jòlí ìjọ. Àbọ̀ olóṣù owó tó kúta àkútẹ̀ láwọn aláṣọ yìí. Á òkùnkùn ọmọ ọkùnrin. Ó dòkúta láwọn ẹ̀dùn ń tọ́jú àti ká máa bí ọlọ́ta. Wọ́lọ́pọ̀ ní òyà ti rẹ̀ mọ́ sí uh, ilẹ̀ ti mọ́. Gbogbo àwọn uh, àtọ́gbọ́n tó ń gbà ní ìpínlẹ̀ agbájá. Ọmọ pẹ́ ti báyìí báyìí lọ́pàá ọkọ̀ rẹ̀. Yá lọ pè lẹ́sẹ̀ pè. Wọ́n wá ti fẹ́ jẹ̀kẹ́sẹ́ yìí gbó. Tóun náà níbi ohun rẹ̀ tọ́pọ̀ bí ṣe máa ń sọ̀rọ̀ láyé. Lágbájá o. Sábà kò ní gbogbo alàyè ní dáhùn ta tàbájú pò púpọ̀ ẹlẹ́ẹ̀kẹta tá a pè ọ́ lọ́bẹ̀ ń dèdè wá ìṣòwò lórí ooo ìrìnyé ní ṣùgbọ́n gbà àtìkọ́ nígbò ojú dúdú ojúgbọ́ òun ọkọ̀ rẹ̀ ní àmúhùn ẹ̀rọ ní òun lè tọ́ra ọjà tí lọ́rọ̀ yọ́dọ̀ ló tí lọ́rọ̀ nígbà ọkọ̀ ọbẹ̀ àjàgbá nígbò kú olókú Ikú àtọ̀dọ̀ lójú wa ní o. A ní àti àbẹ̀fẹ́ ìbò láti. Láàrín àwọn ọ̀làwọ̀ ọ̀dẹ̀. Fúnjà àwọn ilé ìtàgẹ̀gẹ̀ padà dáṣe àwọn tó pọ̀lọ̀ pàṣẹ ìjáde gẹ̀ sí ìbò ní gbogbo ẹ̀ sí ìmù. Àwọn tó kẹ̀ ní nínú ọ̀sẹ̀ ìjẹ̀ lónìí. Èdè gbogbo yà kẹ́kẹ́ sí túkẹ́ kò sí tọ́lọ́wọ́n bá ní wọlé yọrọ òun ló ní fún ọjọ́pọ̀ ọlọ́run ló fún tẹ́lómi ṣùgbọ́n wọ́n bá bẹ̀rẹ̀ sí lúgbà ní tẹ́lómi lè máa gbogbo orí ẹ̀sí wọ́n dìbò ọlọ́run bá ní kẹ́lá táwọn èèyàn lé mọ́ ìdílé ọmọ níwọ́lẹ̀ ní ní máa ń gbọ́ wọn ẹ̀sìn ọdún bẹ̀rẹ̀ fáwọn ẹ̀rọ ìgbọ́ ẹ̀rọ ìgbà gbọ́ rẹ̀ èyí ó ìpòpòlọpọ̀ àwọn èèyàn wéèrè níbi kó mú yàtẹ̀ fú ẹkú látàwọn ìdíkú nílò wọ̀ síta ẹ̀ ọkẹ̀ fú ọmọ rẹ̀ ní ọmọ rẹ̀ tẹ́lẹ̀ ọwọ́ akọ́lù ẹ̀wọ̀n gbọ́ wọn rẹ̀ lóṣèlú ìwò ìlànà ti jẹ́ mẹ́rin àdẹ́rẹ̀ ìrújẹ́ ó ń kọ́ wọ́n rẹ̀ wá pé ọmọ rẹ̀ wọ́n bá pẹ̀ sílé ọkọ̀ mi ó lè wó ọmọ ń dáhùn lọ́wọ́ bàbá bá rí sí ọmọ ọmọ ọmọ Ìgbókùn jẹ́ ọmọ ẹ̀sọ́ múlé. Àtìgbà tí wọ́n padà sọ̀rọ̀ ẹ̀. Ilé mínísà tí a rí ti dájú tó dájú wá fún ìjọkùjẹ́. Ìgbó wà ní iwájẹ́ ẹ̀ṣẹ́. Tó ẹ̀ṣẹ́ ń gbà kan á fẹ́ máa ní ọmọ sọ pé ọmọ mi àjàtá tó ti bá àkújọ mẹ́ta o sí dáadáa láwa o èmi ìyá àbẹ̀fẹ́ ni mo mọ́ lẹ́ta ìsìn bẹ́ẹ̀ tí ò ní bá ń fi nǹkan rí lẹ́mọ́ ni àmọ́ ti ń pọ̀ jù nínú wù nínú kábílà sí. Nípa ọba kan lẹ́gbẹ́, ọba kan lọ́gbà tí ó tó lọ. Ó ní mo bá tó rẹ́ni tí ń lọ ìlú tí ń lọ, ó tó obìnrin ṣe àwọn fòtọ́bìsì tẹ́ta fún lọ táwọn ẹ̀bá tó rẹ̀ ti ń lọ kọ́ńtì yẹn wọ́n tó mú lọ fàyílá wọn ní ti mú lọ bẹ̀rẹ̀ nígbà tó wù ní ẹ̀bá káàkiri oṣù kú tó ní ìbàdàn ọlọ́run ọmọ tẹ́tí ní oṣù olè láàrín láyé gbà ẹwọ́n wù ayé náà lónìí láwọn ọmọ òfin mọ́lẹ́ta

àbí ayẹyẹ kẹ́ tí mo fẹ́ tí mo tó sójú mi lọ́pọ̀ wá nídìí yóò bá ti àà àdẹ́wò dé tó máa bọ́ ọdún ó sì fẹ́ kọ wáyé nínú àwọn ewu tí kìíní ẹ̀rẹ́ ẹ̀mí lọ́wọ́ rẹ̀ yẹn kò sí àtìkẹ́kẹ́ tí ọ̀la ń fà ní ìjẹ́ òyìnbáko kankan tí ò ní àwọn ewu ìjẹ́ ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ àǹfààní tá à ń jẹ lákòókò ọ̀pọ̀ ju ewu rẹ̀ lọ́wọ́ ìdè olójú méjì ti wá ní bí ọba náà ti kú láti tó wá sọ àwọn antoni tó tẹ̀sí wá wà ní àwọn gẹ́gẹ́ ní kìtínà ìdè olójú méjì tẹ̀ méjì tẹ̀ ti tẹ̀ mú parapara bọ́lá ti tẹ̀ wúre ọ̀yára ní tẹ̀ wúre dá bọ́lá ti tẹ̀ wúwú ọ̀yára yára ní tẹ̀ wúwú pápápá ti onímọ̀ ó sì máa bá abúlé lọ lórí rẹ̀ ẹni tí oníbọ̀ àfẹ́ntọ́lá lọ fún ọlọ́run wá ní ìsẹ́lẹ̀ ṣàìtọ́ọ̀nà yá ṣàìdáhùn pé ìwọ tó ìfọ́ fẹ́ sọ òdodo ṣàìtọ́ yẹn síkù kàìlẹ́hùn àìsí yẹn síkù kàìlẹ́hùn ní ádámà ṣẹ̀tọ́ máa ń jẹ́ wàhálà alẹ́ láàrin ọmọ àlẹ́bí ádámà ṣàìtọ́ọ̀nà ní máa ń dá wàhálà alẹ́ láàárín àwọn àbọ̀ ẹ̀rí sí àwọn eléégún méjì tí wọ́n bá pàdé wọ́n mọ̀ra wọn wàhálà ọba ṣẹlẹ̀ òfin wo lè dé fúnra wọn níta fún òfin wo lè dé fúnra wọn kí ló fà nínú ṣẹ̀tọ́ ni yẹn ti kò bẹ̀rẹ̀ ṣẹ̀tọ́ ni máa ń dá wàhálà yẹn bẹ̀rẹ̀. Ọlọ́run tó wá sọ pé inú ṣẹ̀tọ́ náà tó ti gbọ́ ṣàìtọ́ káánẹ́ lèlè ìsáàní ọjọ́ fún ọmọ ìlérí àdúgbà ọ̀tá ìwà sọ̀tá lásán ó tún ní ajẹ́sí òbí náà ọ̀tá tó kojú hàn ọmọ ìdíjì ọwọ́ àmọ̀ fi ṣàìtọ́ ọ̀tá lọ́gbẹ́gbò ibẹ̀ gẹ́gẹ́ ní ọmọ àbọ̀ èsù náà náà bí o títí kẹkẹrẹ kẹkẹrẹ ti pa ọ̀tá rẹ̀ ló tún fi yẹn èyí tí ó máa wú ní méjì lè rí yẹn ló fẹ́ mú ní àgbọ̀dọ̀ máa kú ṣẹ̀gbọ́ pé ká máa sọ fún pé làálẹ̀ ó lọ ọlọ́run ló tó wí bẹ́ẹ̀ wípé ọlọ́run bá wí ní sọ́tún nípa pé làálẹ̀ ó lọ ibi jẹ́ ni ọlọ́run bá kọ́ máa bá ṣùgbọ́n lè làwọn ọmọ ẹ̀rẹ́ ìgbìmọ̀ náà máa rẹ̀ ibi tàbá wíjẹ̀ ìlú ṣẹ̀gbọ́ ló tún

onídàájọ́ ní ìdájọ́ ọlọ́run bọ́ máa níbi ìyọ́ rẹ̀ ní ìbẹ̀rù ṣùgbọ́n tẹ̀sẹ̀ ìtẹ́sọ pé àwọn tó ti tẹ́ ní ẹ̀sùn ìtọ́jú gbogbo ewu rẹ̀ yọ ọ̀rọ̀ tó jẹ́ pé nípa bínú wọ́n fẹ̀sọ̀ pé àwọn tó ti tẹ́ ní ẹ̀sùn ìtọ́jú rẹ̀ ìbí ni yóò ti kú yọ máa lọlẹ̀ bí kí yóò kú omi sí iná yọ máa foro náà àwọn tó ti kí ọmọ àwọn méjì kan jà ló ọjọ́ ọlọ́pàá ọjọ́ ọlọ́pàá náà kò sí mọ́ ọjọ́ ìgbọ́n tí wọ́n bá wí ìlú ìbátí tí wọ́n bá pa ó sì dájú ìṣẹ̀lẹ̀ sí mú sí jẹ́ pẹ̀lú ọ̀bátí Ebi bí lẹ́gbà wá ní wọ́n lọ wí fún wọ́n lọ wí fún ọ̀kẹ́ wí fún ìdílé tó tó járe. Ìdí ni òkú lára. Ìdí ni òkú lára. Mo ti máa lálẹ́ ìsọ pé láwọn ìṣẹ̀kùtọ̀ a máa bínú nínú irin tẹ́tíṣẹ̀ tó máa ń lò ní ìbínú wa ó ti jẹ́ pé àwọn olùmọ̀ nígbà wọn tó àṣírí ṣẹ̀tọ́ wọn lè yàn gbọdọ̀ ní nǹkan mẹ́ta tó bẹ́ẹ̀ ṣe ní nǹkan mẹ́ta tó bínú tó bá ń bínú ó ti gbàlejò ṣẹ̀tọ́ ṣẹ̀tọ́ nù ní fẹ́ súnmọ́ bákan ẹni náà ọ̀gbọ́dọ̀ máa banújẹ́ kọ́ máa banújẹ́ ẹni tí bá ti ń banújẹ́ púpọ̀ jù ṣẹ̀tọ́nù ó súnmọ́ ìròpé wọ́n máa wáyé ó lè lóhun ọlọ́ kó sódò ó lè lóhun ọparọ ṣẹ̀tọ́nù ti sẹ́yìn ẹlẹ́ẹ̀kejì ọgbọ́dọ̀ máa bẹ̀rù ẹni tí bá ti ń bẹ̀rù ní ọba wà lóhun ní one hundred right lọ́ba tẹ kiri ka kí ah ṣàtọ́nà ó sọ ilé ìbẹ̀rù títí lè ní òkò síra títí lè ní òkò síra ẹni tó dáwọ́ alóde kóra rẹ̀ òun lè ní tọ́kọ iná ẹlọ́gbà fúláṣì bẹ ojúlé mọ́ ọkọ̀ sì máa ń sáwọ́ lọ́kọ́ bá gba tírí bẹ́lú ńlá ó sì wà ní orí lè bímọ lọ́ba kò wù nìkan ń gbọ́ ọkọ̀ tó òun ní ọmọ aṣẹ ìwà rẹ̀ tọ́bá kẹsí gbọ́ títà ajá ń gbóǹta ní o yóò bá tí ọgbà rẹ̀ látara fún ilẹ̀ ṣẹ̀tọ́ ló kọ́ ṣẹ̀tọ́ ló ti gidi o yẹ gbẹ̀lélé ṣẹ̀tọ́ lọ rọ̀ ní yìí náà làwọn ológun máa ń lò táwọn ológun bá jẹ́ ilé wọ́n mú gẹ́gẹ́ jáde

ṣùgbọ́n bó ti yọ́ tẹ̀lé ìwọ́n ní yóò lórí ní àti sùúrù sùúrù ó ti mọ̀ ah, bí a ọbẹ̀ jẹ́ gọ̀ọ̀dẹ́ mú àkó tẹ́lélé ọkàdà ṣẹ̀tàn ìṣẹ̀tàn lẹ́nu àti ọlọ́run bá ní pé ìnà ṣẹ̀tàn ní káàkiri àdúgbò àkùnrin náà darí ṣàìpáwà gbogbo bí a bá ṣe iná iná lẹ́sùn ni wọ́n máa tẹ̀lé iná ṣàìpáwà yẹn ti gbogbo ìdáhùn iná ṣàìpáwà ọwọ́ ọgbẹ́ iná ṣàìpáwà ọwọ́ ọgbẹ́ iná ṣàìpáwà ni ọgbọ́dọ̀ ti mọ̀ yẹn nínú èdè kéwù ọba ìṣe mọ̀ yẹn yẹn ló jẹ́ pé àwọn ọmọ tí hàgbọ́n máa fi ìgbàgbọ́ ẹ̀ ìjẹ́pọ̀ lórí ẹ̀ ọbẹ̀ ọgbẹ́ iná ṣàìpáwà ni أعوذ بالله من الشيطان من الشيطان ما لوك وضرط النور نجني ما Ìṣẹ́lá ìjẹun lórí o, ìṣẹ́lá ìjẹun. Bẹ́ẹ̀ bóri ni wọ́n ń kó há lórí ìgbà náà lọ́pọ̀ ìṣẹ́lá lórí ìjẹun, ìṣẹ́lá ìjẹun. Gbogbo ẹ̀wọ́ pọ̀ níbi tí kọ̀ọ̀kan ti lọ. Ẹbá ṣe rí náà ẹbá yìí, tó bẹ́ jẹ́ pọ́wẹ́ ọ̀rẹ́ yọ̀kẹ́ ni, pàtẹ́ àlọ́.

ṣùgbọ́n táwọn táwọn ẹ̀mú lọ́tàrí ọ̀rẹ́ ni wọ́n mú ọ̀rẹ́ ni wọ́n mú ọlọ́run bá ní pé Thank you.

ọmọ ta ni ó sínú ọmọ talẹ̀ tó wà lójú ọ̀nà ọmọ talẹ̀ tó wà ní inú ìsìnà lọ́ba wọn ọba rọ́pò àdàmù lébọn òun lọ́mọ jù yín lọ yóò ná ẹ̀yìn ẹ̀yẹ. Bí ìyẹ̀dá. In àdáàtù jàwá sí àdáàtú jásùmí ni yójúzímù fìyí lẹ́yìn ni ní máa ń fún fìyí lílé ní jásùmí in in àkàtà àkàtù in tẹ̀síríbe àtúríbe in tòsáfẹ́ tòsáfẹ́ tọ́ ọba sẹ́yìn èmi ní oṣù èèyàn iṣẹ́ rẹ̀ wá láàrú bí ọlọ́run bá ń gbé kí ń yẹ ṣá ọkọ̀ sòkóòlù bí ń yẹ ṣá yẹ ṣáàkù ní tẹ́lẹ̀ yẹ ṣáàkù ṣùgbọ́n ní ló kù ní jásí ó kù ní sòkóòlù bí ń yẹ ṣá tọ́mọ̀ wù ọlọ́run ham yẹ̀rẹ̀ ham bí ìdíkejì yẹ̀rẹ̀ ham pọ́nù ọlọ́run ọba ó kẹ̀ẹ́yí yọ sàánú yí tọ́lá áwọ̀ tàbí tọ́bá tún òun náà bá dájú ọgbà ṣùgbọ́n yọ àdìjígbé nígbé fún èèyàn ní sọpọ̀ yọ àdìgbò gan òkìkò rádé yọ àdìgbé nígbé fọ́dúnkọ́lọ́tù àṣùgbọ́ra ní ẹni báyìí kọ́lùkọ́lù tó bá àsopọ̀ra wọn. Yọ̀n àdìrídé kó tọ́ba tó àfìyàjẹ́ yìí. Sani ó mú wà máa àrùsáńkà ìlà. Tọ́ba wá jẹ́ bẹ́ẹ̀ wà máa àrùsáńkà yá Mùhàmmadu. Ààrẹ rẹ̀ Mùhàmmadu àdéhìí tí wọ́n wà sí ilá ní ẹni tó fi pé wọ́n fara tàbí ọjẹ́ nìkan tó máa sọ wọn nítorí pé afẹ́kí wọ́n fara tì ara àti ọbẹ̀ kí lájọ́ bàṣírẹ́ wọ̀nẹ̀díra olùfúnni nírù tó tẹ́ bá ṣe tẹ́ báyìí náà olùkìlọ̀ tó tẹ́ bá báyìí abẹ́ bá ṣàìdá ẹwọ̀n náà tàdọ́múlù ṣùgbọ́n kan wá jẹ́ wà sí ilá ara àjọbẹ̀ ọlọ́run bá ti sọ fún wa nínú sóra tó lẹ̀ sóra tó lẹ̀ lọ́ọ́ síyà ọlọ́run kan rọ̀ níbi ọlọ́run lọ́wọ́ ọ̀pánu ọlọ́run bá ní pé àbíọ́ lẹ́ni tó ṣe pé ọ máa sọ wọn káàkiri láti ta àdéhìí ní sọ yìí pé àti ọbẹ̀ nìkọ́ máa lúbọ̀ ọbẹ̀ mọ̀ wọ́n ti kọ́ kí lọ tẹ̀lé tó ilé wọn pẹ́sí ni wọ́n tẹ́ mẹ́ ẹwọ́n sí ń tẹ́ ẹwọ́n bá ní ọgbọ́n pàtàkì ilẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní gbogbo olùmọ̀ lónìí gbogbo àbá bọ́ máa wá lọ wọ́n máa ká lọ lọ ní wò ká tí mo bẹ́ẹ̀ sọ ìfẹ́ fún àfi ọlọ́gbọ́ wọn sára tí wọ́n ti ń jẹ ọlọ́lọ́mọ tó bá ní kò mọ́ rí pé kọ̀ọ̀kọ̀ gbangba wọn ni ìyẹn náà ní àdẹ́bíwà Muhammad aláwọ̀sálá lọ bá Abdullahi lábá ìlú Sàlú. Òun lọ bá tó jẹ́ pé nígbà tó kú tọ́mọ rẹ̀ tó jẹ́ mọ́sùn. Tó padà wá bá ní ní Abdullahi fún àtìlẹ́. Bàbá rẹ̀ Abdullahi òun ní Abdullah. Gbogbo ń gbà Sàlámù níbi lọ sọ ní Abdullah. Bàbá mi ti kú, mo fẹ́ jẹ́ ọwọ́ àti òun sí la.

òun náà mo ní sàkó ìlú kò ẹgbẹ́ ti dáadé àbẹ́bí lọ pé ẹgbẹ́ ọ̀pọ̀lọ́ ọba ó sì sàkó mi ipe ní sẹ́sẹ́sẹ́rì láwọn tẹ̀lé yìí nà bọ́ọ̀bà ló bá ti sàọ́bà tọ́ ọba wà fún ìdí fún ọ nígbà àtẹ́wò sí bàdán yóò tó lọ ọlọ́run kò ní sàkó ìlú kò àbẹ́bí wa ó sì sì bá ẹni bí bẹ̀ pé tí n bá ti olú sánú bí lọ́kọ̀ ó mú ní sàkó ìlú fún mọ́rù rí pẹ́tọ̀ tẹ̀lé ìwọ ló ní ẹ̀sì tí wọ́n fẹ̀sẹ̀ ọwọ́ rẹ̀ tọ́ mo yọ̀ndà ààrẹ tẹ́lẹ̀ Ó tó di pé ayà tẹ́sọ̀ àti lórí agbọ́nrin ní túmọ̀ òrùn ibi ká gbọ́n ìlú mọ́rù lọ ayà sọ́fà ìfàlá ìsọ́lẹ̀ àdà àhàjẹ̀ nínú ó dá yàtọ̀ nípa òkèwù ní gẹ́gẹ́ ọgbọ́dọ̀

látara bó ṣe giant bó ṣe ní bọ́dí ó sì wọlé ọmọ bọ́dí hmm. ọ̀sẹ́ nìkan sí èmọ̀ nípa lọ ọmọ rẹ̀ ọmọ wa máa lọ jẹ́ nìkan láti ní wọ́n kọ́kọ́ òkúrò ẹ̀yẹ ká máa rí wọn ọ̀yá wà lẹ́nu ìdọ́lọ́wọ́ bọ̀ wá hmm. tó bẹ̀rẹ̀ yẹn ló jẹ́ káyọ̀ padà wá lọ́dẹ̀ tó fà wáyé ó ń pè á lẹ́gbẹ̀ẹ́ sọ pé ó ń pè á ti wá jù sọ fáwọn ìyàwó rẹ̀ mo lọ́nà kọ́kọ́ yẹjú sọ fáwọn ìyàwó rẹ̀ wọ bàlẹ́ àtàwọn ọmọ rẹ̀ àtàwọn obìnrin tó fẹ́ pé ọkọ wọn olùgbàgbọ́ òdòdó lọ́jẹ́ ah! kò hánì máa kẹnu púpọ̀ bí wọn. Èso náà ní ìwé obìnrin tó gbọ́lọ́ ọ̀gá gbọ́dì jẹ́. Ọlọ́run ló máa tọ̀mọ́ pẹ̀. Obìnrin tó ti ní ọkọ rẹ̀ o. Olùgbàgbọ́ òdodo. Wọ̀nìtá àlìmùmìnì ìṣẹ́lẹ̀ tó wọ̀nìtá ìlìmùmìnì. Wọ̀nìtá ni àwọn ọkùnrin ní báyọ̀. Àwọn obìnrin tó ti àwọn ọkọ tí wọ́n kọ́ fọ́ orí wọn látòkè délẹ̀ nígbà. a máa rí yọ̀dá wọn dáadé ká àtúnà a ní wọn kọ́ náà padà yóò dé ìyẹn ló pé wọn ń bá máa mọ̀ wọn owó bàjẹ́ òsì ní kàn. kánú mọ́ gbàgbọ́ rọ̀ wẹ̀yìn tí ìjẹ́ lọ tẹ́lẹ̀ ọ̀ọ́ kánú mọ́ gbàgbọ́ rọ̀ èyí láti máa ń lò fún gbogbo obìnrin lọ́dá tí bá ń sọ fún pé òun fẹ́ ojú tó gbogbo ọkọ̀ òun ní rárá àbọ̀ ọlọ́run ti so bí ojú rẹ̀ papọ̀ wọ́n kan rẹ̀ òun lọ́lọ́run mọ́ ìjọ ìjọ ìjọ ìjọ ò ní ìdíwà lẹ́yìn orí lọ́wọ́ èbò tí ọ̀kan aláfẹ́ à ọ̀dọ́ rẹ̀ mẹ́rin ní wàhálà ìjọ lọ́dẹ lọ́bẹ̀ ti pé ọlọ́run bá náà fún níbi tí ọmọ arú ìwọ́dọ́ máa kára mọ́

àwọn àbá àtàwọn ilé ìdẹ́dẹ́ náà wọn kó ní bá ti ńlá ilé sí ìró ìsì tó wọ́n náà wọ́n náà wí wọ́n ti dẹ́fẹ̀ sọ́dọ̀ tó fi dọ̀rọ̀ yẹn kókó dídẹ̀ mọ́ tí ọ̀bá díjọ́ yẹn yóò fi ilé lẹ́yìn pé ó lo ìpara olódì tàbí ìpara olóòrí ọ̀tọ̀. ṣùgbọ́n èmi náà lé sí ìró mo fi ìgbẹ́kẹ́tọ́ òkè ojú mọ́tẹ́nu mọ́kàtíkẹ́ wọ́n jẹ́ mọ́tẹ́nu kọ́kọ́ máa rẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀ rí àwọn obìnrin àwọn já wá ẹnu wọlé jáde wọ́n máa wọ́n gbé á ọmọ yẹn bá àtọ́jú gbájú ẹ̀ rẹ̀ á ìtì jẹ̀dùbá jẹ̀dùbá wò lọ́wọ́ ọ̀nà àwọn ètò tọ́lọ́jì tọ́lọ́jì wọ́n lòdì tó ń jẹ́ púpọ̀ mi ò ń gbá ọ̀dọ̀ ìwà yìí àwọn èèyàn kè sí pé ní lo black ní black lọ́pọ̀ jù àwọn tọ́lọ́jì yẹn fi ń lọ ó ẹ̀sùn àtọ́ pé yóò tún máa wà <laughs> ní ìṣògèrè ògègì wọ́n fún àwùjọ tó fi ti bẹ lágbárí àbá àti ẹ̀rọ ọjà ni ó wo fídíò yìí <laughs> ó gba àwọn fídíò Yorùbá ẹ̀ ló kú ọpọlẹ̀ ah yàrá ìjẹun ìfẹ́ lọ́kọ rẹ̀ ọkà ìṣe ọ̀rọ̀ àmà mẹ́lú ẹ̀. Ìsáìjà Masha Allah sísà tó ti àwọn ta àwọn ti dá ẹgbẹ́ ṣùgbọ́n àwọn ti dá ẹgbẹ́ ṣùgbọ́n. Ìsáàmù ni wọ́n máa lò kọ́lọ́jì ṣùgbọ́n ló máa jẹ́ bí ten percent out of hundred. Mo ti bá wọ́pọ̀lọpọ̀ aṣọ lòmí lónìí. Kọ́lọ́jì gẹ́gẹ́ rẹ̀ lónìí. Òde òwúrẹ̀ ní láàjà òwúlẹ̀ ní bíláàkì á tó jẹ́ pé àwọn òbí ìjẹba ti gbé ìjẹba ti gbé wọn sọ̀rọ̀ torí bí ọ̀dọ́ bíláàkì wọ́n ti ọ̀rẹ́ sàn ló fà ó wà hàn tó ń lò yìí dá mọ́ dúdú dúdú dúdú yẹn bẹ́ bẹ́ tọ́mọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ dálẹ̀ ẹ̀mí ìfẹ́ ń tẹ́lẹ̀ ní ọ̀pẹ́ yẹn kẹ́ ń tẹ́lẹ̀ àjẹ́ lẹ́wà àná ti ní pé ó jì bá ti nà á ti ṣàwà wọ́n fi wọ́n kiri káná yóróyóró one color ìjà each color ìjà ṣàlá green color ọgbọ́dún dédú láàpẹ́bá mẹ́rin agbó tó ṣe dáadáa orí ìfà ọba tọjọ́ ọdún mọ́ fẹ́ wọ́ lọ́dọ̀ àwọn ọmọ ṣàlá <laughs> so ọlọ́run tó sáà wọn ẹ̀jẹ̀ kò bẹ̀rẹ̀ náà. ọlọ́run bá ní pé wọ́n bá kú ká ọlọ́run bá rí àjẹ́bí nínú ohun tí ń sánà wọ́n nípa tí ń pàpà ìwọ̀n tó jẹ́jú àwọn ọlọ́run bá tàgbéga fáwọn ànẹ́bì kan jẹ àwọn ànẹ́bì kan lọ àtàgbéga àwọn ànẹ́bì kan ju àwọn ànẹ́bì kan lọ àwọn olùmọ́wá ní lẹ́yìn ààyè tó wọ́n láti fẹ́ ṣe pẹ̀lú àti ìtọ́wà àti sọ ìbùkọ́rì àti muslim tánàbí sọ pé láàrín ọ̀pọ̀ ìlú bẹ́ẹ̀ ẹ máa gbé ọlọ́pàá nẹ́bì kan jà nẹ́bì kan lọ. Gbọ́nà ilé ti bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí. Tọ́lọ́wọ́ bá ti sọ pé wọ́n là kọ́lé pọ̀ Àtàjùlọ fáwọn ànẹ́bì kan jà wọn ànẹ́bì kan lọ. Àwọn olùmọ́dé pé òun bá nẹ́bì sọ ní. Òun ni pé mo wá sọ lápùpẹ̀ òun lọ́ máa tẹ̀lé òní tẹ̀lé ìtumọ̀ rẹ̀ lóòrùn pítọ̀ ọmọ tó ti torí sáàtì ọ̀káwá ọ̀káwá gbogbo wọn a máa lọ sóòlù ìmọ̀ nílẹ̀ ìlú ìfọ́fíì nígbà ní ìgbìmọ̀ ó ní gbogbo wọn ilé ìlàgbọ́n lágbàgbọ́n inú síwájú tọ́tù pàkọ́ ayàbí ní ìjọba gbogbo wọn lágbàgbọ́ lábìrí láàánú kọ́lù kò ha ẹni àkàtì nínú àtòkò yàkẹ́kẹ́ na wà níbi ọ̀dọ́ ṣùgbọ́n ní kí olódó fáwọn kẹta àwọn kẹta ń pè àwọn àwọn kàǹkà àwọn ànẹ́bí ọlọ́ àwọn olàwọn ànẹ́bí ọlọ́ Ibrahim Musa Isa àti Muhammad sallallahu alaihi wasallam olú ni àwọn ìsinmi náà rọ́ṣọ́ lè àwọn yẹn náà máa lọ sẹ́yìn bá dára lọ́gbẹ̀ rẹ̀ tí wọ́n máa lọ bẹ̀rẹ̀ wọn pàṣẹ fún wọn bá dájọ́ nínú ẹgbà ní tó kọ́mọ́ ní látòrí inú rẹ̀. ṣùgbọ́n bàbá ní ọbẹ̀ látòrí adam amala ọba alùmí olóòlà alùmínà lóṣòlù àwọn bá ń kó ìyá àwọn ànẹ́bí ọlọ́run márùn ni wọ́n tó ló dé láti wọ́n ní márùn ọlọ́run bọ́ bàdé kí ọlọ́run fẹ́ sọ nínú àyà méjì ọ̀tọ̀ ọlọ́run bọ́ sọ fún wa nínú sórọ́tò

àti Musa wà ní ìsáyé ní Mariam àti ìsọ ọmọ Mariam ọlọ́run bá lé wọn kalẹ̀ àwọn mọ́ra wọn. Bákan náà ọlọ́run bá sọ ọ́nù sóra ọlọ́run ní pé ṣára àdàkùn mílẹ̀ tí àti pé ló fi fún yín nínú máa na àwọn da àwọn ìlànà lóṣù wọ̀n lẹ́bí àwòháyínà ìlẹ́yìnká àti àwọn ọmọta ẹlẹ́nìṣẹ́ yọ́sí rẹ̀ nan rẹ̀ Muhammadu Odeji wọ̀n máa wà sọ́yínáàdì àti ìta sọ́lá sọ́ọ́dẹ̀ fún Ibrahima ọdẹta wà Musa ọdẹ wà Isa ọdẹ kí lásọ́lá fún wọn a ní ẹgbí ẹ̀sìn ó látàtà ọmọ òfí ẹ má ṣe yẹ́lẹ̀yẹ̀lẹ́ bẹ̀ àwọn olùmọ̀ wá ní pé bóò ni wọ́n ṣe lọ́lá tó Muhammad sọ́lá ọ̀sọ́lá àbúgbọ́lọ̀ kò sí fanfà lọ́dọ̀ àwọn olùmọ̀ wípé ẹni tó lọ́lá jù nínú gbogbo wọn Ànábì ní Muhammad sọ́lá ọ̀sọ́lá kí lọ́fà nígbàtà ní ó ṣe lẹ́rẹ́sẹ̀ ìṣẹ́ra ó ṣe máa mú fún gbogbo wọn ẹ̀rí àkọ́kọ́ nínú àwọn ẹ̀rí kejì tó bá ti jẹ́ òwe àrùkè yáàmà òun lẹ́ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ wà lùkẹ́ náà ó ní pé ná inú lè ààrùn náà ṣàdìkú náà yàwó mọ̀lẹ́kẹ̀ yáàmà àwa la kẹ́yìn wáyé àwa kẹ́yìn dégbẹ̀ta ọjọ́ ìgbéra àrùkè yáàmà nínú ọ̀rọ̀ mi ó ní ana sẹ́yìnlú wáládì ádámà yàwó mẹ́lẹ̀ fìyàmà wọ̀láàdì fàkà èmi lásáájú àwọn ọmọ àlẹ́bí ádámà tọ́wájọ́ rẹ̀ fìyàmà èsì bá gbogbo lárúgbó ìlólólájú tàbí ìlólólájú lẹ́yìn rẹ̀ pọ́ta ní tó mọ̀ bá dàwó ìfọ̀wàṣẹ́ lẹ́yìn rẹ̀ ìfọ̀wàṣẹ́ tó mọ̀ mọ̀

ìdájọ́ tí wọ́n lọ kàwé tàbí ọ̀rọ̀ bú pépà lọ́ba ṣe láyé ló ti bára rẹ̀ o ọba ṣe rere lórí rẹ̀ ọba ṣàbúrú ọ̀rọ̀ tọ́ba lọ́ra rẹ̀ ń lòkú lò nígbà ìdògbò gbogbo àwọn ọ̀rọ̀ sí mẹ́tẹ̀ àwọn ọ̀rọ̀ ọlọ́pẹ́ tó bí a mọ̀ pé yàrá òní ìsìn náà tó lọ́lá náà wà níbi rẹ̀ wà á sẹ́yìn níbi àwùjọ ìdàbòrà apún àníbi ìdáwùjọ ìdàbòrà nínú ọlá ti dáwùjọ ní nígbà tí ọlọ́wọ́n bá dà níbi wà á dámọ̀ta àlẹ́sàlá sọ̀sọ̀lá tí ọwọ́ abẹ́ sọ ọdún tí ó lò gbogbo 1000 years. Ah!

lọ́lọ́wọ́ bá mi sọ pé nísìyà àdàmọ́ nísìyà àdàmọ́ gbàgbé àwọn ọmọdémọ rẹ̀ ní gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àti láàrin wa pépé gbogbo tẹ̀sùn láti twenty years orí sáì tọ́mọ wá sọ ṣe gbogbo ẹ̀ ọ̀rẹ́ sí gbogbo ẹ̀ kó lọ sí lọ pàwọ́ àìsù rẹ̀ Tọ́pá bẹ́ẹ̀ sọ gbogbo láìsí bá máa ń ṣe ọgbọ́n ìjọdún mẹ́fà ó lè má sọ wákàtí. Ẹni ọba sọ láì wákàtí kẹ ló tíra. Ó ní bí sí ẹ̀ tó fi lọ tó fi lọ tó fi lọ tó fi lọ tó lọ owó wọ́n tẹ́lẹ̀. Àwọn ìgbà ìgbẹ́ lónìí rẹ̀ ní títà lábàájú lọ àmọ́dá yí ẹ̀ àtúntà sí ọ̀pọ̀lọpọ̀. Àdámọ́ wa ní wọ́n ti yóò kọ wá ní àìmọye nǹkan sílẹ̀ lómi ló máa yára tó máa sọ fún wa pé àtàjọ tó máa ń jọba lọ́wọ́ àjọ orí mẹ́rin. Bíyàn nílé. Oyin àtìǹkà látara nìfìyà ni wọ́n ti yọ. Ẹ̀ka tí wọ́n máa gbàgbé. Tẹ́tẹ̀ bá gbàgbé ni obìnrin òní ló ti. Oyún àkọ́kọ́ tó ní ìlú ti máa wí, ẹ́ lẹ́yìn èyí. Wọ́n dá lé. Ìrọ̀lẹ́ lọ́jọ́ bá gorí ọjọ́ òní ọ̀gbọ̀nà máa ti gbọ́gbọ́ láàmú yá yá jáde yá jáde ó ti gbàgbé nígbà wọn sọ fún ìdàgbọ́n yẹ́ yẹ́ yẹ́ tọ́padà wá jí lórí pé ha ah, gbogbo ní ìlà ìkẹrí ha tí kò ṣe gbé ah, tó ti di dáyọ́ ìdúró sí pé àtẹ̀kẹ́tẹ̀kẹ́ èyí tó ti nẹ́ àbí àkáì ọlọ́lọ́dúnmọ̀ yóò tóbi ọlọ́run bá ní pé Ọlọ́run ní pé fún ìgbà ní ìsọ́ fún wọn. ادعوا الذين زعمتم من دونه kí wọ́n pe àwọn tí wọ́n mọ̀ ní ọlọ́run ní ìyàtọ̀ síbi ọlọ́run fàláyà ìdẹ̀kú náà káṣfà lórí à ń tó ẹ̀rẹ̀ wọ́n lè mú sòrò yípo wọ́n lè mú pò fàláyà ìdẹ̀kú wọ́n ní kápá káṣfà lórí à ń tó púpọ̀ sọ́rọ́ tí ń dé wọ́n lè mú gbogbo wọn sí mọ̀ bẹ́ẹ̀ wọ́n rí tó rọ́bà jẹ́ àwọn ẹmọ̀ bọ́lá wọn bá ló lè mú kó ṣùgbọ́n tó wọ́n ti fi náà wọ́n ti rẹ́ kó bẹ́ẹ̀ wọ́n rẹ́ tó náà wọ́n láta ìlà ó kó ohun tó bá kọ ní ìlú tẹ̀lé ayé àwọn òṣà أيها الفقراء ويرجون ربنا ويخافون عذاب Ayẹ́ àwọn olùgbọ́lọ́sọ̀ kalẹ̀ fún àwọn àjẹjẹ núka tí àwọn òṣìṣà àwọn olóòṣà ń pè, àwọn abọ̀ ìta ń pè, àwọn wá padà Bẹ̀sìláàmù ọlọ́run bá ní gbogbo ìyáyé kàdìdàdì ilẹ̀ ìṣòwòn àwọn ọ̀fẹ́ ń pè yẹn àwọn àrùjẹ̀nú tẹ̀ ń pè yẹn jẹ̀dìdẹ̀wó lẹ́yìn àwọn ọ̀fẹ́ tẹ̀ tí wọ́n sàkàtà sọ́dọ̀ ọlọ́run ọba wa pé àjòwò ń akọ́rọ́mù èwo nú wọn ló súnmọ́ lọ́mù tẹ́wọ́ rẹ̀ àwọn tẹ́wọ́ ìṣe ọ̀yàwó tí ó lára mọ́tà àwọn màṣírùn rẹ̀ kì á nà ọlọ́run wọ́n máa ti gbàdúrà wọ́n ti ń páyáyà rẹ̀ àwọn ti gbàdúrà wọ́n ti kú olú gbòsìgbòsì wọ́n ti kú olú ráhùn ẹ̀wọ̀n yìí ní àdábà ọ̀rọ̀ ìkà ìkà àtòrọ̀ ṣé ìrí ànẹ́bí lọ́wọ́lọ́wọ́ ìyá ọlọ́mọ ọba rẹ̀ káàdà màlúrọ̀ à kò ṣe sáfò bí bá ṣe sáfò kò ṣe sáfò اللهم بارك في آية قلبي قلبي قلبي قلبي وإن من قرية ọlọ́wọ́ bá ní pé kò sí nínú ìlú kò ní sí nínú àti káwọ̀ ọlọ́wọ́ padà pàdúnà ẹ̀rẹ̀ síwájú kọjọ tó lẹ sí àmọ́ tó dé kò sí lọ padà pàwọn mi. àwọn ọmọ rẹ̀ ń ṣe máa ń ra ẹ̀ka ẹ̀ṣẹ̀ ńlá abẹ́rẹ́ tó ń pa ọdún ọ̀dà tàbí àjẹwọ́n ní ìyà ní ìyà tó ṣe kókókó ìyá ló ṣe ọlọ́run bá tó wá sàlàyé pé ayé yóò ní parẹ́ lọ́wọ́ bàtọ́bá ẹ̀ ti wà lórílẹ̀ ẹni tí ń sọ pé ahàdùn ahàdùn ọ̀kan ṣoṣo lọ́lọ́ ọ̀kan ṣoṣo lọ́lọ́ ló fi jẹ́ pé 1993 nígbà tí pásọ̀ ẹ̀sọ́ bá yọ parẹ́ ojú dúdú gbà náà kò sí ìtàláì àwọn ẹgbẹ́ ìdí lọ bá jẹ́ wọn wọn wá sí làákà ìjà ẹni tí ń rà gbọ́dọ̀ ń sá lọ gbọ́dọ̀ ń lọ òun lóun rí ẹgbẹ́ yọ parẹ́ wọ́n wá ń síjọ́ okùnjọba okùnjọba okùnjọba okùnjọba títí lọ́jọ́ bí padà dé rẹ̀ wọ́n mú yóò rẹ̀ tó láyé ó lọ́wọ́ lọ́wọ́ àwọn tí gbọ́dọ̀ mọ̀ sí àyílẹ̀ ò lè parẹ́ láìláì àwọn ọ̀tẹ̀lẹ́ ti bẹ̀rẹ̀ tàbí ti fi ọ̀tẹ̀ pàpà kúrò mẹ́wàá tó fi fi ọ̀tẹ̀ lálálálálálá nínú rẹ̀ ní ìgbé kìí dìde jájíjà ti máa júújá nínú rẹ̀ òun náà ní ìgbé jájíjà nínú rẹ̀ ní ìṣọ̀kájà tẹ́tẹ̀ nígbà lé sọ́lá sọ̀tẹ̀lá nínú rẹ̀ òun nínú rẹ̀ òun náà ní kí ni wọ́n máa gbé àwọn èèyàn tí ọkọ̀ mi iná mẹ́ta ní ọ̀tẹ̀lẹ̀ ọ̀kẹ́ jáde láti ilẹ̀ ṣáà ọ̀kẹ́ jáde láti ilẹ̀ yánmá ọ̀kẹ́ jáde láti ìlú kẹta yọ́ máa ju àwọn èèyàn yọ́ máa dé wọn wọn yìí lè fẹ́rẹ̀ wọn nínú àwọn kẹjọ́ ọ̀tẹ̀lẹ̀ tí wọ́n ti bá yọ tó para nínú kẹjọ́ ọ̀tẹ̀lẹ̀ ní ẹranko kẹ́ ọlọ́run bó gbé jíde yọ máa lọ ṣe láti sójú àwọn kèfèrè òun ni ó máa lọ fàmì ní ọgbẹ́ kèfèrí lélẹ́ kèfèrí lélẹ́ ní kẹyìn ayé ní òní fi lé nígbàtà ìbájẹ́ parẹ́ àwọn bọ́bá jẹ́ mùsùlùmí ọlọ́run bọ́ ra fún ọkùn bẹ́ jẹ́ẹ́jẹ́ ọlọ́run wọn lọ parẹ́ fún ìgbà yóò wá fún àwọn ẹni fún nìkan láti ẹ̀kọ́ mọ̀ sáà àdébìláyé ìrìn parẹ́ ìlàlà ṣèrọ́rì ìdàkọ́lẹ́kì àyàfi lórí àwọn ẹni ibú nìkan àwọn ẹni ibú nìkan náà tẹ́kù orí wọn láyé wà parí wà léyìn tẹ́kù mùsà orí wọn láyé wà parí lórí ìsẹ́ni ọmọ ajáde lílé ọmọ afọ́ níní ọmọ ayọ láti ní odò ọlọ́mọdé tó jẹ́ ìrìn àti ẹ̀wọ̀ ọlọ́run bá ní pé ìta ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ Àti fọ́ kalẹ̀ sínú abala, ikú tó bá ti kẹ̀yìn ayé, ayé àpàárẹ gbogbo òdúrà parẹ́, oníṣẹ́kúrá, àwọn èèyàn tí ń bẹ̀rún bẹ́ àjẹwọ́n níyà, àdábà ṣèdídá káàní ìdálẹ́kà ti ọlọ́rọ̀